Yeah, before I started this morning, Heavenly Father, eternal rock of ages, I worship you, Lord, because you are God, nobody like you, Daddy. I thank you, Lord, because you are God. Ọlọ́run tí a máa ń wá ní gbogbo ìgbà, Ọlọ́run tí gbogbo ènìyàn ń pè tí wọn kò fojú ara wọn rí. Immortal God, invisible God, the El Shaddai, the lily of the valley. I am that I am, unchangeable changer. receive our praise and thanks this morning in Jesus' name. We're about to speak right now. Father, speak through my mouth. Take that control. I call myself blood of Jesus. I cover my children with blood of Jesus, my daughter especially. I cover all my people with blood of Jesus, O Lord. Fill me to present, O Lord, in the name of Jesus Christ. I want to speak today. I want to speak this morning. I started in the name of the Father, the Son, the Holy Spirit. Fill my tongue, fill my mouth, fill my voice. empower my voice, empower my life, empower me financially, materially, spiritually, morally, in all form. Empower me in the name of Jesus Christ. Take total control. What I'm about to say this morning, let this be meaningful. It shall not be meaningless. Take total control, Lord, because you answer prayer. Thank you, Father. I appreciate you. I can't thank you enough. In Jesus' name I pray. I declare this flat, Holy Ghost Arena, my life, Holy Ghost Arena. I speak peace O Lord, into our nation. as speak peace and orderliness and holiness and the fear of God into our nation, into our life, to our homes. So shall it be. Thank you, Father, because you answer prayer. In Jesus' powerful name we pray. Amen. You are welcome to this platform, everybody. So, ordinary presidents, you can see that is a break the family. Um, I want to quickly give attention because I had because the Lizzy issue that was trending going around on the social media now, we couldn't, we can't, um, like, it's like also distraction. And after everything now, they declare her that she doesn't steal. We will believe is steal, but that one is apart. If anybody listening to me this morning, and I'm going to do the announcement also that you forget about Lizzy issue for now forget his, this issue for now because it's like a distraction and it's part of the evil one, evil instrument they are using in the land of Nigeria and especially in Lagos. Okay? and Johnny is a tooth, very big issue. I mean, a tooth, that weapon that they are using in Lagos State. Okay? So now, in the Canada, we are in Canada. I am in Canada. And right now, I've been in my... This is just three past three o'clock in the in my state now. Now, let me check. Okay, to four. I've been on this, uh, you know, up and down on the social media for the past four hours now. I tried to study some things. But ordinary president, I want to quickly tell you this one. Attention, it's you because I had that ordinary president, our Brekete family, ordinary president is in Lagos. So that's welcome to Lagos. And if it's possible, you can have a station in Lagos, like a branch, in case of incasity. If eventually everything in Abuja move to Lagos, because Lagos also need the sanitation because there are a lot of criminal also, another designer criminal in Lagos State, okay? So you're welcome, sir. But I want to call your attention. I mentioned somebody's name in Abuja, I mean, to uh, few days ago. I think last week, because of what happened about Lizzie, this week we have not talked about it. And uh, I mentioned about the baby got missed in Abuja, those who stole him baby. And we're giving the, we have called the IGP on live chat, by no negotiation, come out phone one kilo. So to look for, I mean, to do something, we want to see the face of that woman that stole baby. We want to see Nigeria, the whole world want to see. And Nigeria, I mean, and uh, police, Nigeria police should not be covering, protecting, once again, should not be protecting criminal. Nigeria government, Nigeria police, they've caused a lot of damages also to the system. At times, we don't want to talk about them so, so that they'll be working, you know. But at times, we call it spell a spell. All right? They should be open their face. But what I want to say is this ordinary eh, ordinary president be careful about the people that be talking to you also but that's not what i want to say what i want to say is this so oh. there was a woman i mentioned about the stolen child in abuja they accused this woman the woman was accused of stealing a baby i mean bought a baby from uh, ilẹ̀ they sell it in, uh, in Yoruba language in north and the friend there are two friends are now uh, um, he said èmi tèmi o Oti ò tí bímọ èmi ti bímọ but she's referring to herself that Larry is referring to herself as uh, she's barren she have not gotten a child but she never bought uh, ọmọ uh, aboki that she, this is how she said it Oh, but I did not bought ọmọ aboki that she didn't herself didn't buy a child of aboki aboki is a mother Hausas okay that the child that uh, um, um, Farida got is from Aboki and now Aboki a lot of Aboki that Hausa people in Abuja they are looking for their children and you are in Lagos Farida you can kukuma go to Surulere and do every okokan kẹbẹ bá fi pọ use one stone to kill thousand of bed for us the sure because we are saying it they will pretend as if they don't hear they have their uh, what they call it their presenters here that is Madam but on social media, you know, to cover because that yesterday, anytime I come out now, they will come out and they, a lot of people will rush them because they want to let me feel that nobody watching you, nobody listening to you. But I know our voice is stronger than whatever. <laughs> yes, it's not by crowd. Okay? So, I want to have, because those, that, those child, that time she said she aborted, I mean, she adopted. But now, Those children they are looking for in Abuja, maybe they may be part of it. It may not be part of the people who stole the child, but maybe bought or adopted or whatever. You are in Lagos. It's a serious case because when when you are talking and when people are saying this now, a lot of people saying that, hey, eh, should I always go for people? This is a criminal things. And we are crime fighter. Oh. We are crime fighter. They are fighting us and they are waging all against our life wá we continue we cannot stop here Is dangerous wọn ló tẹ kò dá kéèyàn gbé ẹsẹ̀ rẹ̀ sí ọ̀nà kó wá kó sópò òun yẹsẹ̀ ńbẹ̀ you have to finish it Oja àfọ ẹ̀fọ́ tọkàn ìjà ló máa ń yálẹ̀ so that the lady has a shop in Lagos because i'm calling her now she supposed if they um, if i'm be accused of such things and i have those children in my on my custody and i i mean and i i i adopted them i said i'm just using as a reference I will come out and I'll bring those children that I I mean, and I, I adopted these children though, from so, so, so and so motherless. So exposed. If those people are also doing bad things, to be exposed. But because of evil people in Nigeria, they never want their secret to be exposed. And that's why they always, man, all the people, leave my account, let my account flourish. If you don't allow my account to flourish, the way my account used to flourish, that they used to flow, dispute my account. You that is in charge of that, do that evil to me. The Lord will destroy you. The Lord will strike you. The Lord will. In fact, òru ọ̀gànjọ́ mo ń gbàdúrà ẹnu mi ò tí ì jẹ kò tí ì jẹ a Mo dẹ̀ ti mo dìde lóru. So leave my page and let my page flourish. I want to do let my page flourish. A lot of criminal that is in Nigeria because you know why we have to fight crime because and we are still in jail also. Wasi Ayinde accused me of being having a twin for him, and I sold it. He have not opened his mouth face to face to tell me that, but if he have been saying it secretly to people, and his, ch his children also talk to me, like ọmọ ẹ̀ tí mo sọ ìdáyà yẹn sọ ó béèrè lọ́wọ́ mi. Pé à ṣe bá mú wa fún wa níbejì yẹn, ó má dàbí pé ṣoògùn owó ni. Ṣé mo ń kọ́ And they accused me the baby that I took some, I mean, baby, I mean, a family friend to the late father of my baby. My father, Baba, ọmọ mi wọ́n ti pa sí ó ti mẹ́rin and that's why i'm not we are going to fight crime bẹ́ẹ̀ ni wọ́n ti sọ fún wa pé wọ́n gbé èmi dìde ìgbà tí mo wá sáyé wọ́n ní àwọn ará ilé bàbá mi sọ pé kí wọ́n pa mí dànù tí ò dẹ̀ ṣeé ṣe ń gbà yẹn nígbà torí pé wọ́n ní gbogbo nǹkan burúkú tó ń ṣe nílé bàbá mi pé mo máa bàjẹ́ so ilé bàbá mi wọ́n wá rò bóyá family wa house wa yẹn nìkan <laughs> wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ kọ́ pé the whole Nigeria ni a fẹ́ jọjọ fight crime yẹn So an uh, I mean eh, break the family and ordinary president. You are not ordinary person as well. You are not. You are just call yourself. Thank God you call yourself ordinary president, so that people will not be thinking that you are fighting for the government of Nigeria. Uh-huh. You are fighting. I mean, you are dragging the post with them. So you are not ordinary person. They may call you ordinary president. You are not ordinary. You are supernatural. <laughs> supernatural. You understand? So this person is in Lagos. Do you know why I'm interested in crimes? Yes, because a lot of people, when I came to this place, when after people cheating you, the only way to fight you is to to raise a lot of things against you. You understand me? I've never seen, when they are saying some things, it's strange to me, to God who made me. When they say something, more we pay, somebody will have a child and then we give it to somebody. I don't even know surrogacy. Because me, I love children and I suffer very well before I have that my baby girl. So, but it's not even now. Then you know, 18 years. When you detour, I mean, by 24 of this month, my daughter will be 20, 20 19 years. By the, the dot 19 years, I mean, from my age, you understand me? Maybe I'll be 30 something or, you know, then. So, now, this person We've been not that I'm not the one that accused her. The lady I'm talking about, was tí mò luri, bọ̀ lórí ẹ̀ mò ń bọ̀ mí sí dé. Tó bá dẹ̀ jẹ́ ìwọ náà ni, mò ń gbàdúrà. Ẹni bá ní káṣírí gbogbo yín máa tú, Ọlọ́run máa tú bọ̀, And the Lord will bring all of them down. Any position tó bá wò láyé, the Lord will render all of them useless. break this chain of evil. Like if anybody accuse me, I cannot I cannot waited to have money and to have my passport. Even if I'm not going to Nigeria right away. That baby girl in I mean in South Africa that the family friend got a twins then. I was happy. I don't even know the mother, the father. The father was a, the father of that things was a friend, so the father of my baby. And during the time that we are not together, that's when they find the friend. The time we are no longer together that I was on my own. Tí mo by ní shit. tí you know, that's when he know, he come across that friend tí ó dẹ̀ yẹ pé that day good day like that we are driving towards kamajo drive mọ́ towards Kati Center in South Africa in the car and the other guy was also coming like this with coupe one car like this was a coupe two doors but one fine car like that and he, he stopped and I was say ah Mr. Steve that's the father of my baby Mr. Steve and he say ah Mr. Taiwo yeah Mr. Taiwo Mr. Taiwo ẹni à òun bímọ ó lóun gbọ́ bẹ́ẹ̀ pé bímọ kọ́kọ́ bẹ́ẹ̀ mo gbà tá a kúrò mẹ́ pé òun máa kí n lé we just try we are going our own after after that because it's on the motion and because the robot we are going this way they are coming she he i mean it's not she he is coming this way and then it's on the robots so the lights stop most of us we are talking from distance and he say oh i'm coming we are coming he heard that i'm coming to to say hello to you and he was also saying that uh, madam wà around madam ẹ̀pẹ̀lẹ́ mo dẹ̀ ní okay o when dàgbà ta kọjá after when we pass make I make I speak broken as we pass the light eh, make I dey speak broken several times eh? so as we pass the light we con dey go I con ask the father of my baby say who be that person again he say na him friend na also na his colleague and also a friend that is they do the same things together like he's also an accountant because the father of my baby is an accountant so he say now accountant is into b i say okay so we go go greet am say he just deliver twins so i was happy because somebody and that time my baby don't grow like seven years abi Those, those children be around now old now. I can't remember the DSF. So I think it's 2013 or 14. Is it 13? Those children should be around. How old should they be? I can't really remember. So in the evening time, we live in the same estate that is Alberti one Alberti like that in in Alberti in the same complex but the estate is very big so they live also inside the estate that's that day I know we can't reach oh it's not even that day we go there Self the about we just start that week we now look for time to go we just dey come from work like that say before we enter house we dey come from office like that say before we enter house make we go greet the man the man we pick my daughter she my daughter yes go pick her for school sha because i know say na no it's not weekend we con go this person house the wife na south africa the wife is a black lady like that with not skinny but she doesn't have flesh like me. You know, the the wife of that man. And the man also is chinchini like that. He's not even tall too much. Also have bald hair. Has a big... I má bínú omi ṣe Táíwò tẹ́ the wò woman because he just have a hair. So, we got there. They have, I remember the sofa they used. They have a nice sofa in their sitting room. One sofa, the sofa they used that day was a brown sofa. Okay? was a brown sofa. The sofa, um, we now are now gotten there. I took the twins, they were big. You know, like those children, they use uh, maybe um, fertilizer, like um, this, uh, I will remember this year. uh, nowadays children, I mean, how do they call it? I'm coming. Transplantisha, I forgot, IBF, yeah. They didn't tell me, but the way these children, they look robust and big like that, you know. I was thinking maybe they are here because they said they've been looking for fruit of the womb also for a long time. So I carried the two baby. I carried the two baby that very day. ìwọ tó wá sórí platform tó ní they should stop listening to me ó máa ṣòfò ọmọ ó máa ṣòfò ẹ̀mí ó máa ṣòfò ẹ̀mí ó máa ṣòfò gbogbo nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ ayé ò ní tòrò inú ẹ̀ ò ní dùn ikú burúkú ló máa kú ẹni tó ṣiṣẹ́ fún àti ẹni tó bẹ̀ẹ́ òfò lẹ́ máa jọ ṣe àṣírí yóò ní bò mọ́tò máa pa yín dànù socially be. I'm not saying rubbish. They can go and when somebody are sórí bíbá ikọ́ ni ó ní wọ́n ti accuse Larrit all this thing we are saying tó bá bí ìyá yín dáadáa tó bá bí Farida Dada. tó bá bí Farida Dada. I challenge her now let her come out because they say they are looking for baby in Abuja all the children in, in Hausa and her friend accuse her of buying a baby. And they said a lot of, a woman was arrested and they're looking for, a lot of parents are still looking for their children. Maybe those children are part of the children are looking for. That's why I'm saying. And if he bring it, if he, she, she, she bring, bring them out, and if they are not the one they are looking for, then she's free. Why can you commit sin, in society? And you're saying that they should not listen to this one. Oh, ní ṣoríire, ìwọ tó sọ pé they should not listen to me One, Wọn go, ní gbọ́, ayé ò ní gbọ́ wọn ẹ̀. Lórúkọ Jésù, ipò kúrò ọlọ́run máa bá mi sọ ẹ́ sí nínú ọdún yìí. Ó ní ṣe ọdún ìparí láṣẹ Èdùmàrè. Ìwọ tó wà lábẹ́ orúkọ yìí tó ní ìwọ kí ló orúkọ ẹ̀ náà? ipò kú lọ́lọ́mọ bá mi sọ ẹ́ sí láṣẹ Èdùmàrè because except ọ̀rọ̀ tí mo sọ yìí if this word is not having meaning because I darúkọ Wasiu Ayinde Wasiu Ayinde is a killer yes you know when they say they arrest somebody and it is in Abuja I remember when I came on this social media after we reconcile when I when I start talking about Wasiu Ayinde after some time when we reconcile like we start talking again she now anytime I call her good morning or she want to talk we want to talk You know, she said auto success. We are just same message, not even call her term. When I said said to her, Good morning, K1 or good morning, Alaji, she said auto success. She started calling me success. I'm not saying she know the person. And the, the accusation she gave me that time, that people have been fighting with it. If she don't be selling child or buying child or using people for, they will say that. That or and eh, many things they are telling me. When they say they are using ritual for doing ritual, I say did they do ritual really? I say she won't forget your èèyàn Mama, I used to ask people that is it rich? Is it all this story they are saying? I'll be asking myself, is it true? Is it are they just you know? But you know what they are not. Nigeria is mad. Nigeria, Nigeria citizen They are mad. When you want to say the truth like this, there's no secret of somebody want to come out. Somebody can come out now. Oru ọ̀gànjọ́ la wà ń bí o. Wọ́n lè ní káàdì kan jáde níbi kan sí kó máa àtàkẹ́. Àwọn ọmọ ibi listen, máa sọ pé ẹ má lísì sí mọ́. Ṣé lísì You don't know that that that lísì also to fi jẹ́ ọjọ́ no náà ni wọ́n kàṣẹ. Kí ló dé tó jẹ́ ọjọ́ yìí gan ni mo tún wá ń wò ó sìn ó jalè tó tọ́ kí ló jẹ́ ojú ẹ̀gàn tó wá káàkiri sí nígbà tí ordinary Brekete wà ní Èkó torí pé wọ́n fẹ́ kí kéèsì Mohbad yẹn kó die down Mohbad cases cannot be died kò lè die down but the man should be careful the man the, the man should be careful because the people they be sending to her now to be monitoring her I mean monitoring him let me just tell my story reason why I'm saying this story again of the one in South Africa is because of hilarity if anybody challenge me wọn sọ pé mo pa ọmọ náà wọn ti pé mo gbé ọmọ mi mo gbé mi mo bí twins yẹn and now the reason why i'm telling the story they now said um, getting to the mass place the father of the baby was a twins mr taiwo ló the wife the mother of that, those twins i don't know the name or name and we go to the place because i love children and i've been after having my child i don't have any child since then so I've tried the IBF also in South Africa. I tried it. But the egg, you know, they harvest egg. So anytime when it is time for the eggs to be harvested, they say they crash. Many times they say it crash. And they say they suggest maybe they can get somebody egg. I say I don't like. Somebody egg, no. Okay, so me, they are suggesting me that my egg, they will give you some injection that me, I do give myself the injection because at times you cannot go to doctor every day they will give you a lot of injection at times the one they did to me i'll be giving i'll inject myself and the injection has to be in my tummy that's why most of the time when you see people eh tẹ́ bá rí wọn flesh maybe that time if i should have a child i may not be also having flesh like this because it's to make you fatter and the fatter also you have to be fatter also your tummy has to be big you know people will, they know what we are saying if you don't conceive it can also result all this medicine for baby i mean fertilities to fertilize your eggs it can also make you if you don't produce if you don't have a, a child with it you can be big okay so go and get it into your scope and it's a lot of money so and now let me continue with the story you know believe not it too so and now we now went to the guy's house to the the parents i mean those that that uh, man Mr. Taiwo's house to say hello to him getting to the place you know i love children i carry the two baby the man also not me alone papa my daughter carry but yeah, there is one particular picture that now posted we just taking the baby to take picture using them to take picture You know the way you normally catch cruise and phone, you know. And uh, there's one particular one, and my daughter, myself, and the late father of my baby was in the picture. We now said the father of the baby was the one that took the picture. After taking the picture on our phone, I now posted it on my time, I mean, on my wall. Princess, Miss Princess, eh, one of my Facebook I was using then. That's I opened that Facebook 2009 or 8. Long time video, uh, video, I mean Facebook like that. So I couldn't get access of the something when, when I separated with my late father, my baby, before he now died, okay? So he's the one controlling it then. I now posted that video that congratulates me I got twins. Okay, if the person is not crazy, eh? If I got twins, where did I do the naming? Yoruba normally when you get a twins, my father-in-law will know, my mother-in-law will know, okay, and we will do naming ceremony. You understand me, oh? So if I have a twins, will I hide it even for my mother, even if you are fighting? Will I hide it for my brother that is living in South Africa? Won't my brother know? Up to date, one of my brother that's not even talking to me that are they are still there. Is I mean, he's still there in South Africa. Èmi mo gbé lọ South Africa ń So I have a lot of friends. I have a lot of people working with us. So if I'm pregnant and I have a baby, would they know? Would they know? But because Wasiu Ayinde actually know, looking for a way to fight me, he said the baby is for him because I left him. And when he left you, well, you, he just uh, have a chance of you like sleeping with you. I will not say that marriage, okay? So he will promise you heaven and earth and then after that um, he wants to put nobody He doesn't want anybody to get close to you it's just of if i mean it's the system of separating and scattering the relationship i got back because at the time i know him i met him i wasn't with my father or my baby so but later when the trouble was too much nígboro tó ti jà mí lólè tí wọ́n á wí pé oríṣiríṣi nǹkan náà fẹ́ máa ṣe fún mi So, and the father of my baby now said that we should settle, come and settle more. So, and the pastor, some pastor now settled the issue for us. You understand me? So, that's how we settle. But because he doesn't want us to settle, because even God himself, should, if he calculates, he will know that, okay, I cannot have a twins. Won't people see me with the pregnancy? Won't people see me when we do the naming? The picture I just posted on my timeline, he started fighting me with it. That definitely, okay, oh, I left him o oh. and the time maybe he's calculating the time we meet o ṣe o ṣe olórí burúkú wọn olùṣe àwọn ajọmọgbé gbọmọgbọmọ wọn ti fẹjẹ yan wẹ somebody singing song like that and he say he's powerful like that in Nigeria you don't know that iṣẹ owó ò ní money. A day we went to his house my I have a bad dream my daughter have the same bad dream maybe it's what he have done to us today that day that they are he also is part of things that is affecting us today and we also wá tún máa ko iná mọ pẹ̀lú ẹnu ẹ̀ face to face so I don't know that he monitors me you understand me I know that I, don't know that he monitors me and then uh, I started seeing some strange end a lot of problem the guy was going through problem I was going through problem I, I was accusing many people that why are you disturbing me I don't know that he's the one you understand me in the middle of the night at times They, somebody a strange call will call me, number will call me because I don't have skeleton in my call. And I will hold it. I will just put the, I'll pick it. I always pick call. I'll pick the call and then I'll just put it by my side and I'll be sleeping because I don't have any skeleton in my cupboard. And now, when later when the people around me, all his friends, all the people that wọ́n tí mo máa lọ ń now they decided asking me question that about the jẹ́ pé ó me pé kí n jẹ́ káwọn ọmọ màná à mi bímọ tí n bá bímọ mi kì í ṣe dandan ṣé òun gbọmọ lọ́wọ́ èèyàn ni ìṣẹ̀dá wọn bọ́n ṣe wà ní kò ń gbọmọ jó ìṣẹ̀dá wọn ò gbọmọ jó wọn gbúdọ̀ tọ́jú ọmọ yẹn fún tó bá dẹ̀ ti tọ́jú ọmọ yẹn fún tó bá dàgbà àwa claim ẹ̀ so tí n bá bí ọmọ mi is going to be to my glory mi ò bímọ fún ló ń jẹ́ bẹ́ẹ̀ mi ò bímọ fún you understand me so i don't know that they are just troubling me troubling me troubling me later o. Oh, Later, later, later, the daughter of Wasiu also came to my house one day. That's when I now got to know that the case was serious. Like, oh, Wasiu, you had is the actually one. I was thinking that those people, our mama, there was even time that uh, road, road test, mama road test, yẹn wọ́n kọ́lé sí kọ̀tún, eh, ló jẹ́ yẹn So Mrs. Wọlé Kero, kíní kan Wọlé that's uh, eh, kíní road test, tó ní road test to tell yẹn. Just the one, the woman was now said, asked me one day that I should confess to her. I said, what? You understand me? That one also said that to me. So, but Wasiu's daughter came to my house one day. My house in Kotunye. Eh, Wasiu house came there. That's Daya. He said, ah, mm, eh, eh, Sherry ma, tẹ́ bá ti lè gbé ọmọ yẹn sílẹ̀, ó ni. ema máa lówó tí ẹ pé twins mo ní twins wo you understand me mo ní twins wo ni torí ẹ̀ ṣe rí àwọn tó bá ń jẹ nǹkan burúkú yẹn ẹ àwọn tó bá ti ń ṣe nǹkan burúkú yẹn àwọn tó bá ti mọ̀ nípa nǹkan tí wọ́n bá ṣe yẹn wọ́n máa ń fẹ́ clinch mẹ́ni yẹn wọ́n máa close mẹ́ni yẹn gan so àwọn ọmọ wàsíù tó ń bá ṣe orí burúkú yẹn náà wà so easy tí mo fi ń sọ̀rọ̀ tí mò sọ yìí a lot of people now now say that she got twins She got twins. She got twins for K1. I never get any twins for either K1 or for anybody. If I have twins today, with to join with my baby, I will have a lot of people in my house. In fact, you think I'll be suffering? I mean, I will be busy if I have twins with my baby now, my daughter. Do you think we are not going to? I'm not going to. Matthew won't share me. Matthew won't share wọ́n ṣẹbí I don't have any twins either for anybody or either for K1 or for anybody. I don't have it. But they are using that to fight me. They fight me so much. And that's why I'm still saying today, I have now seen it on social media, that, okay, oh, Mr. Taiwo, oh, please, I live in South Africa, I oh, live in Johannesburg. Oh, he's an accountant. too. Oh. I don't know him more than that. He's from where, either Osun or your state, too, or Ogbomoso like that. too. I don't remember because that day, I always ask people, let's see, Ibo ni state in Nigeria, and Kokome, Yoruba, anybody in Yoruba, you know, you always ask yourself. seventy years old person was missing somebody was missing seventy years òun ló sọnù yẹn tí wọ́n ń wa ní alarm you see the alarm now you see is for the whole Canada o I mean for the whole Quebec o the way I receive this alarm now the whole Quebec this state will receive this alarm that uh, somebody was missing he has a dementia The person have a dementia and he left home, you know. He left. They have been looking for him. So if he, one year to Batiri, oh shit, he just left home, oh. somebody, and they are looking, they are, they alarm, I mean, police nìyẹn oh. When they reported that issue to police in Canada now, in, in this Quebec, that's Quebec, Providence, you see. that's our state is Quebec. So they sent circulate the news Okay, in this night, yesterday night they did that also. This night also they do it also that trauma eighteen wọn tí ìrì ló ń jẹ bẹ́ẹ̀. That seventy years ẹnìkan nìyẹn o, just one person. Do you know how many people getting missing in Nigeria every second per second? <laughs> one million per second per second getting missing in Nigeria. <laughs> hey, oríṣiríṣi in land of Sue. Sue go papa. Animal don't get missing. Sue. <laughs> if the animal get missing, Sue yeah, quickly they will be looking for the animal. You understand me? So, woman be 70 years old man. So as I'm saying, I said I want to visit South Africa. I've go to South Africa. I've announced it on this social media that, hey, Joe, Mr. Kenny, hey, Joe, I want to look for the person. If there anybody that know the worried about the man. Would they, um, because I want to do, so that we can do DNA test. I mean, I mean, all the DNA that parents supposed to be doing right now, both mother and the father supposed to do DNA because of the way things is doing going on in Nigeria. So the time they accused me like that, when Wasiu accused me that I carry his baby to give to somebody, I was like, ṣó man, ń ṣẹlẹ̀ but now when I when I became a blogger now speaking now I know that a lot of things is happening in Nigeria I tell you so if apart from me having the story on social media it's strange to me to God who, who created me wallahi talai so that's why they said people are not friendly I'm not friendly because a lot of Nigerians they are criminals honestly speaking They are criminal. A lot of Nigerians are criminal, either in power, even ordinary ones that are not in anything. They are just criminal. People are just being criminal. Okay. So that is why I say I want to go to if I yes, if I tell you I just I'm just telling you I can't wait to, you know, to do some things. I can't even wait to have my holiday. I can't wait to go to, you know, like that, you know, to have money and do some things. Hey. So for somebody, they are telling me that he's telling me that I have a baby. Yeah, I have a baby for him. Oh, that the baby is with me and I give it to somebody. How can I be hiding my baby? And he, all these people, funny thing is that the government of Canada, if America heard that, if London heard that, all the people that are important people that listen to us, they will be thinking that such man, called K1, cannot lie. But they are liars. And that's why I'm saying that every day, I'm still going to, if it's 20 years, I'm still going to prove it for to the old one. And that's why I'm saying to the Larry today, I mean, Larry accused Farida that is, he bought a baby from North. And they are shouting now that the woman was arrested in Abuja, that they did it. they refused to show the woman's face now. And the Larit that I have already accused Farida, okay, okay o oh. Farida showed declared those baby that this is my own baby that I adopted in one place in like that in northern area she never mentioned area that she adopted the child but a lot of child also is missing in uh, in northern area and our friend have accused her bought a baby of aboki and she brought out the children. And since that time, or oh, that time, Papa, she circulated the picture of that baby on the social media. I don't know we are looking for the baby because me, I search for it. I've been telling my daughter to help me to search for it on the Google, any kind, any part of the. I didn't see it. So if I even saw the picture today, I'm going to pull place it on my platform and check it. I hope uh, these children are not part of the children they are looking for in Abuja. I'll be looking for it along. My baby is still sleepy. If not, I'll tell her, I will ask her for you to, to hear now. I'll go to her room and ask you. I mean, I ask her. I told her, I said, please try search this uh, Farida something where you posted the baby on it. We didn't find it. Bóyá wọ́n lọ delete, it. E, bóyá wọ́n hide any. E Me, I'm looking for the picture of that Farida's baby that they say she bought because she posted them. She posted them. That time they accused her. And that is why at times when they post something like this, when I just see those things, tí bá mọ̀, if I know that Berekete will be, I mean, some people will carry case to Berekete and say that they are looking for children. I won't. I will cool out. Um, I for don't, no, make a change for broken again. I for don't, I for save the video, the picture that day. Today now, I will just bring her out. Say Berekete, check you, all these people looking for their children. Check, oh, hope this one not there among. She been my own baby self now. They said me, I said, that I, they don't say me, say I sell am. They say I mean, I give am to somebody. Maybe I do this, something, I carry this surrogacy. And they ask myself, say that they do am for Nigeria. Ne? I know, I don't know, say that they sell picking for Nigeria. Until I come a social media person. One light a lie. One light a lie. But I do see, when I was pregnant for my baby, A lot of people say, hey, eh, she's not pregnant. She just want to hook that bad guy down. I say, which guy? Which guy? Your Baba or mommy?" They talk and talk and talk. I, I supposed to be, go bomb my pikin for abroad that time. I come come wait for Nigeria. Now when Nigeria I deliver my baby, I go Guma go. I not deliver for private hospital. Nigeria hospital I go deliver. Nigerian hospital I go deliver. Dan for Epe o. Na there I deliver my baby. Epe General Hospital. I deliver my baby. The doctor wey work that day. Na the doctor papa wey dey treat part of the I mean doctor wey dey treat me. Gynecology down they call am down. And the, I mean and the nurses wey work that day because I stay long for for labour room. I reach the hospital for around nine in the morning and the one deliver the baby around 6 in the evening or to 6.30. You know? So, the person wey Kuma stay with me first now, Mrs. Balogun, she's also a Kogi woman. She's a friend and a sister. She's senior. She's another person. She's a friend. She take me like a sister. And because she has to close around that five, four, five, and I never deliver, another nurse scaffold àmì ṣé kàfó ni àbí kòfó kàfó nurse kàfó take over and the other nurse like that Christian so they take over from that kàfó also is a friend of mine like anytime I go for the gynae kàfó always they you know they favor me because I'm a woman of business. I'm a nice woman also. They know me like yeah yeah yeah. They say I sell market like that. I have you know, like I sell clothes. I say I'm a popular person. You know, for my job and I go to the hospital. When I go there, I will just give token token. I always give gifts. I love to give to people. You understand me? And they know that I've been looking for the fruit of the womb for a long time. That Kuma, the marriage where I, where I come you understand me, where I marry for the church, Papa, where he marry me for church, where he give me a ring, nowhere, no child. You understand me? If I can't get so, why are they flagging me? Why are you flagging me? ìwọ tó ń flag mi yẹn ṣe ló máa ṣòfò dànù so those nurses you understand what I mean I get back to my baby Sarah Adébùkọ́lá tolúwa ni mi Jésù tó fún mi Olúwa ṣe fún mi Olúwa rẹ̀ mi, lẹ́kún àánú Olúwa pọ̀ lórí mi Olúwa gbóhùn mi ayọ̀ mi dé àdúrà mi orúkọ oríṣiríṣi ọmọládé ọmọlára olúwa tó sìn fún mi you know in the general hospital of Èpè àwọn tó gbẹ̀bí ẹ̀ ní mo sọ yẹn and the cord of uh, the placenta of my baby girl was given to the grandpa grandpa that is Mr. Lawrence Adibowale, because of what ìsọkúsọ people are saying that time she just maybe she just said because she just pretending you know a lot of things, all this nonsense have been happening for a long time. But God bless Mark Zuber at times for exposing the whole world. A lot of crime that has been happening that you cannot even smell. You can't even believe it. The secret is out now. I tell you. So, a lot of things have been happening in Nigeria, in many countries also, but in Nigeria is a terrible one. You understand me? So, I prove two things for you now for Farida to have a court, That's why we are calling ordinary Berekete to go to to help us call this person. He said they, they said they accuse her of buying a baby. She confirmed it that she didn't buy, she adults. And these children, they say they are stealing from Abuja. They say they used to keep them in one house. Maybe they will adopt to some people. They give some to free to do ritual, all those things. And that's why the one they have treated the case on social media. Because the person who treated the case was Esabod. You don't even steal. Esabod will lie, will blacklist you, blackmail you. And that's why we are calling also on our, uh, all our candidates and our business, what do they call it? à our pe eh, àwọn candidate yẹ because Esabod we even you he lie against people Like me, they stole my car in Canada. Esabod put it on the Google up to today that I stole a car. So that's why we are also drag. We want. I want to drag. Personally, I want to drag Farida because he's a friend to Esabod, and her friend have already said that she accused her of bought a baby from Abuja, from not from Abuja, from North, but the area in North she didn't tell us. He said, "Whoa." gbà tí yẹn sọ sọ fún pé barrenness ni ó ní yes o oh, thank God ń tóun wo yẹn Farida mi Larit Larit said oh I thank God for my life I mean uh, she know that she's a barren woman but she never bought a baby aboki baby that Hausa pikin that you went to not to but uh, people picking Hausa picking and they are looking for picking now and they don't bring the case come brekete and that's why yeah when I'm telling my story I'm telling this for people to understand that I use myself as a sample when they are accusing me then they said hey, maybe I just want to hook this guy maybe I'm not pregnant I, I stay in Nigeria to have my daughter I stay in Nigeria to have my daughter so nobody can talk Jagajantis if they give me more It's because I'm lack of, I don't have money now. If not, I will go to the doctor. Okay, ó dà pé I will, I will even ask, I will, I will do, I will do fund this. If I can, if I can do it because I have a health card. If my health card can do it for me, I will go, go again and do the DNA test for me and my daughter for pattern and share Moderna, Moderna pattern, <laughs> DNA test. Do DNA test so. Nigeria, both men and women, they have no label, criminal have no label. And that's why gbogbo all the accusation they giving to innocent people at times is because they have done it. And you can see on social media, they no support me. If I'm a bad person, they will support me, but they can never support me because I'm the only, for now, that I see myself, I don't know of others. Anybody that supports me na good person. No, I don't want to use that to. People cannot support me much because a lot of criminals are in our system. Nigeria. Nobody will. They cannot support me because the the story say you want to tell self. Okay, so now the thing where they talk now make people forget Lucy for now. Na thief Lizzy thief uh-huh. everybody don't know that one don't confirm but e don't. the story don go but now maybe we treat Larrit uh, eh, I mean Larrit and Farida so ordinary berekete sorry for the story where it just stay long all dis thing they don't accuse me before for like somebody a man was wasiu the popular musician nigeria say i born twins say i don go go give the pickings somewhere i mean to somebody excuse me <laughs> so na di thing me i they take dey do example with that <laughs> so even when i dey pregnant sef for nigeria because i dey wait for long time before i come get belly so na so many people dey accuse me say eh, make i dey comot for the car i only dey stay for the car eh, you no dey waka too much eh, go waka go like now they want me to do exercise if i want to do exercise they want to know everything i do they want to know so i no kuma go be take my baby for abroad i come born the pikin for nigeria okay i come born the pikin for nigeria for i no born am for for private hospital i go general hospital na the nurse wey dey my delivery clinic i dey call i call their nurse everything wey i do i know what i do so because i no dey like to do like this wuruwuru even now there's something that i needed for I avodon you know na because i i don just want to i i need some <laughs> i do in fact you need to be careful about nigeria so ordinary berekete this story wey i dey tell you so they go tell you say don't mind that woman Now, now big story now secret one secret i dey beg you see o the thing wey you know see the story don't reach one year Where they talk am um, talk am for facebook here the story don't reach one year hmm. Now two friends o they accuse themselves they fight the story can't come out we don't even know say nobody the person get pikin and that time where they talk am now me i come dey call and say ah, if i did that if now true you adopt this person and they, they accuse you of buying the baby you better go and do what tell also put the adoption home on social media for people to see also that they can go and verify the police will verify you'll be free from accusation learn in and in the future these children will be free you understand me people go think say me i be bad person now. Ah. Now me be good person so if you are not a criminal you should be able to come out if that baby are not bought for real should be come out and come out and say this is my baby I adopted them abi a lot of people are crying now that they are looking for their children and some people will carry the children they will be taking care of the children after some time they will grow the children they will wọn back and wọn jẹ later you see all these people that are adopting other people children also that they are not for them do you think they love to waste money on people children do you know do you think everybody love to waste people money on people children wey they are not governments? Maybe they are just training them for a reference for future. If they use them, they now kill them. They say now they are picking. Nobody go query them. You don't know, maybe people are just using another method of buying those baby when they are still young and when they need them when they grow up because it's not their child. They now destroy them. You understand me? So, and people be thinking that they are the the rich people they adopt them, they, they take care of them. They may adopt their adoption <laughs> it may be for another reason that they are doing it because if somebody train pikin now can't kill the pikin when they say na ọmọ ẹ̀ na òun ló ní tú tó and they will not even suspect that even tọmọ yẹn bá kàn dédé kú wọn nímọ̀ pé bóyá òun look back before she did náà ni they just think that the baby just died like that you know or the pikin just died like that so uh, not that i want to drive this person but at the same time the woman herself, the time where they give market to Esabod na so Esabod destroy all our business up to today all the thing wey Esabod dey do sef for the society wey e do for them we never overcome na so Esabod dey go still dey talk say if anybody call òun ó ti call ọ̀run ìgbà tó sọ pé ẹni ń bọ̀ lẹ́kọ̀ọ́ ń sìn wọ́n ni wọ́n ti pè wọ́n ti fún ten million and the ten million sef they go just use the ten million bribe am ni na big one one big man dey give am the money but they come send one person wey dey sell land okay they go say make they take and they give up, and it's larity papa they they use larity as model so they pump money for esabo so now criminal people esabo dey support you understand me you know say yesterday if i dey use you understand me Now criminal people esabo dey support the time where i complain for this social media now esabo dey carry go nigeria and abike say make dey go defend the criminal for them i get the evidence i go still show you Adebed abi make I go bring am make you see where they take picture Abike boy. where Wasiu stay by their mean say go to the diaspora and representing us for what for killing and the barbar thing so they are pumping money and they pumping crowd also too. to boy, they are criminal if you are talking you no be say we want to spoil them or we want to destroy them na the thing wey they do so if you really want to fight the crime so when the secret is out let us talk about it So later, if it me, that one where I say I won't even investigate now, Wati himself can even investigate. Say police as, as all this day, May they know they do, they just they drag person for fun. Like if if if I if they want to investigate me, if I do anything bad, may they drag me, like I drag Lacey. Okay, the day where I just even bring uh, one boy call me for social media, they say make the boy come destroy me for this house. You know wetin I do? I don't do anything they still tell me say I steal forty dollar láti fi mí ṣe sí wọ́n ní mo jí forty dollar ọmọ yẹn gbogbo wọn dẹ̀ sọ níbẹ̀ yẹn gbogbo wọn pátápátá wọ́n ní mo jí forty dollar gbogbo wọn ló drag me the video go Lizzy ò go viral now gbogbo fídíò Lizzy kò tí ì sì tó wọ mílíọ̀n fídíò yẹn wọ mílíọ̀n láàrin ọjọ́ mélòó kan ó wọ five million lórí page mi lásán ó wọ five point something ìyẹn video yẹn It's one of the video. I got two video that went viral last year. That video and another one like that. Okay? So, as I'm talking to you, once a, a story is out like that, let us investigate it. There's nothing bad in that. Calling out the lady. The lady exposed the husband also that the husband is an impotent, a lot of things. It's not, a, we are not exposing her. I'm not the one that started it. But people are looking for their children now. If you bought any child from nuts, come out and clear yourself, especially when your story is already out here. The story is out. And that time, Kuma, they say the person wey Farida marry na na one uh, from not from north from uh, Niger or so. They say he marry one afar like that too. So but the story of that one no be my own before he come marry this one but they say he get he get this boy one girl one one boy Farida get them get them Hausa pikin ọmọ àbókí ni wọ́n pè Larity ló pè wọ́n pé ọmọ àbókí tó rà so aboki is looking for their children now and we are seeing one Nigeria let us speak for ourselves okay so the shop is in Lagos is Farida in Surulere. That time they pumping money to Esabod. Up to date, as I they shout on this social media, say I they need money. Nobody give me a kobo to pay my rent. Nobody support me. And they use government of this Canada also. They torture me. Oh. Na Nigeria people, oh. for you to know that the people behind all this bad bad thing. And the government wey pass like that, ìjọba tó kọjá lọ yẹn. Ah, I fear Professor Yemi Ọ̀ṣínbàjò and ìjọba tó kọjá lọ yẹn mo gbèdì fún yín. àti Wàsíù. tis well no problem so you are in Lagos o honorary president abeg o the pikin wey dem dey look for for Abuja they don fight before you come I just dey beg you see that that person me and anybody well, if you get the picture of that person those big baby give send it if you don't want to send it to me to boost my platform send it to Brekete if you have picture of uh, Farida pikin baby where they sell where they say he buy but he say no buy him. Nah, adopt he go adopt if you have the picture send it to Brekete so Brekete should send it to the to deposit it to the media also. Maybe there are those people looking for their children. Maybe they they are monk. If you don't want to send it to me, send it to Berekete. Or Farida, send the picture of your children. Send it to Berekete. They accuse you. I mean, I mean, accuse you, not be your friend. They say you buy Peking. And they are looking for Aboki Peking. A lot of Aboki are looking for their children now. You see, they flag me. You see, the, the video is flagged. You see, the, the video is flagged. No problem. Good morning, ma. Some people are greeting me. Okay, let me greet you. No problem. Good morning, ma. Some people are greeting me. Okay, let me greet you. Have a wonderful day. You too. ọpẹ́ la mú wá màmá jẹ́wọ́ wọpẹ́ wá bàbá jẹ́wọ́ wọpẹ́ wá ọpẹ́ mo dúró yìí náà mo gbé sókè ni. nínú lẹ́yìn wà á máa get mad with you bẹ́ẹ̀ mo sọ fún ẹ because mi ò mọ yálà jẹ́ ẹ̀rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó pè mí. ilé ìjẹun tó ń gbèsè ní ìlọsókè. ìyẹn bó ṣe jẹ́ o ordinary bẹ̀ẹ̀kẹ̀tì ẹni tó bá ti ní picture ọmọ Farida lọ́wọ́ ẹ sẹ́ǹdì ẹ̀ sí ordinary bẹ̀ẹ̀kẹ̀tì kan fi wọn lára àwọn tó ń wá ọmọ wọn kó má lọ jẹ́ lára ọmọ tó ń wá nìyẹn because àwọn ọmọ tí Farida aṣọ yẹn náà bíi set àwọn ọmọ tó ń fi wọn pé wọ́n ń jí gbé yẹn náà ni tí ó fi ṣe tp tán ló adopt wọn mo ṣe sọ pé ordinary bẹ̀ẹ̀kẹ̀tì sí Lagos náà ordinary bẹ̀ẹ̀kẹ̀tì sí Lagos they should come help us say that okay o. Abi, why are they not? You see, when you see now, uh, somebody said something yesterday. Uh, Shebuki yesterday said so. If I want to talk, no, what I mean, I don't po I don't I don't use somebody's video like playing video because all what they have done, But what accident wọn àbí kí ni wọ́n They don't want you to refer to it. That's why they are, the moment a eh, problem, maybe some things are similar to their case, wọ́n máa palẹ̀ mọ́ fídíò wọn They start flagging the video, they start reporting all the pages, they start taking the people to bring it down, the Facebook to bring it down. They start flagging it. And that's why you see a lot of people receive attack in their platform. The video that maybe just share that time that they know that people are after the video now, there's something they want to bring up. And that's one thing. People should kudos me and clap for Bola. Thank God for my life. I don't delete video. Even when they sue me to court that time, they ask me to delete many video. I just keep them. I just store those video on my archive. I make it private for future reference. I don't delete it because they and them they will they will carry one or I mean part of the the part that they want to use against you criminals then they will tell you to delete it and most of the video they ask you to delete you have a lot of evidence in it that I when Esabod or anybody is doing anything you just post it I say see you. Farida is your turn now ordinary Beketensi ordinary president is in Lagos It's not a fight. Just show the baby for outside. Shebi you come all of you hate me. Don't be say you hate me, no. You just dey fear me. You dey fear God in me. Now God do not be me. Now God, now God grace. We no get money. You you torture us, you no give us money. We still they talk. So we go take our you ìwà mímọ́ wa àti holiness wa àti àtẹ́fíjà Have fi break gbogbo agbára àti effort yín. All these people just get rich one day because wọ́n máa ń donate ọmọ ọlọ́mọ donate con sacrifice àwọn náà máa fún lówó when you donate in the devil's kingdom do you know that they say the more you donate people life that the more they give you money if you are here on Facebook they are donating people also on social media go and check one of them that have not donated. so ẹ torí ọlọ́run ẹ bá wa parí ní àárọ̀ yìí Farida o Farida bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ sí in Lagos ó yá ordinary president ti in Lagos wọ́n ń gbọ́ ọmọ láàbùjá ẹ bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ sí in Lagos gbogbo ọmọ tẹ́ ẹ jí gbé ó yá ẹ lọ gbé wọn ọlẹ̀ owó òjígbé olóòrà ni àmì olóòrà adopt yẹn ni the people are looking for their children maybe the one they are talking for you is the part of the parent the parent they miss their children. Mm. ìyẹn bó ṣe jẹ́ ordinary president abeg see to it the house of farida is in Surulere you can ask all those boys that you are talking to now in Lagos ask them when you ask them they will tell you okay ask them they will show you they will just take you to farida's office it's a popular lady it's part of big Lagos Lagosians girls àwọn ìwà ìkà náà máa ṣe pé wọn ga nínú ayé náà fi ń ṣayé ẹ tí mo ẹni tì í. Lizzy ìwọ ti gbá o ti gbá sẹ́gbẹ̀ fídíò ẹ̀ gan mo ṣe gbogbo mo wo gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ lórí ẹ̀ kò sí kankan tó wọ millions so but gbogbo ẹ̀yin tẹ́ ṣe competition ní ọ̀sẹ̀ yìí ẹ̀yin tẹ́ ṣe competition láti last week ti èní fún orí burúkú Yínká obìnrin dẹ̀ ní gbogbo yín o Lizzy àti ya Mohbad ṣùgbọ́n ẹni tó gbégbá orókè Lizzy ní nínú òṣì yẹn ẹni tí ó tómi gbòòrò títí jù nínú ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta tẹ ṣe competition orí burúkú ọlọ́run ní kí n bá yín participate nínú ẹ̀ Yínká ìyá Mohbad àti Lizzy ṣùgbọ́n Lizzy ló gbégbá orókè bẹ́ẹ̀ ni Lizzy ló gbégbá orókè ó ẹ̀sìn ti pọ̀ jù àwọn ẹlẹ́sìn of the universe. Hmm. so tẹ bá fẹ́ gba award tán bá fẹ́ fún yín ní award ní ọ̀sẹ̀ yìí ṣó ti yẹ yín máa tán bá fẹ́ fún yín ní award Lizzy ni kò fún the shameless of our world the shame nobody can shame the shameless Lizzy ló gbà ṣé ti yé bẹ́ẹ̀ bó ṣe lóun blow tó yẹ tán kàn gbé káàkiri ó kò wọ mílíọ̀n àbí kẹ́ ṣóòmù ní nǹkan tó ti wọ Million. o kò wọ mílíọ̀n lórí Instagram àti lórí Facebook hmm. ọmọ tó ń rán wá sílé mi ń jọ yẹn tán ní kókó mi àmú wọn táwọn former governor government tó kọjá wọ́n wà náà tó rán ọmọ wá sínú ilé mi tó pa bàbá ọmọ tó sọ pé kó tó wá kó tó wá fún wa ń poison kì á lè jẹ poison gbogbo tá a bá jẹ náà máa ṣú ni tí pẹpẹ bá jòkó tọmọ ló máa fi ṣú àwo òpààyàn eré làwa ń ṣe Ọlọ́run ẹdẹ máa jábọ̀ fọ́lọ́run jọkan jọkan jọkan jọkan ló máa jọkan mo tún wo pẹ̀rẹ̀kẹ̀tẹ̀ story kan pé wọ́n tún ní ìyàwó pásọ̀ kan tún rà nínú àwọn ọmọ yẹn ìyàwó pásọ̀ rà nínú ọmọ yẹn èmi mọ̀ pé ó máa rí bẹ́ẹ̀ náà because ó ní àwọn pásọ kan nígbà tí kó tó ti pẹ́ wọn pa bàbá yẹn tí àwọn obìnrin tó sùn mí sí kọ̀tà wọn àwọn tó wà níbú agbára ẹ̀ tó ń lò wọn máa ní before you can do something you have to sacrifice eh, even Abraham before he can be kìnìkan kìnìkan he sacrifice blood eh, kìnìkan ọba kìnìkan sacrifice blood in fact oríṣiríṣi bí tá a bá ti lè sọ mi àwọn máa sọ báyìí náà ni ọ̀nà ìbẹ̀kẹ̀tẹ̀ ẹ̀ tí ni ọlọ́run á dá gbogbo wa sí òwe ẹ̀ ní kú báyìí o tó ti yé yín so ìyẹn ni mo kàn ní ká sọ torí ọmọ tó ń wá yẹn ẹ jẹ́ kán wọn tí wọn bá ti accuse ẹ torí ẹ ó lè jẹ́ torí ẹ ní ẹsàbọọdù <laughs> òun náà gbé jẹyẹn fún jọyẹn ẹsàbọọdù ló ń ṣojú àwọn criminal lórí Facebook yìí no problem ṣá hmm. aṣojú criminal ikọ̀ àwọn ẹlẹ́mìí èṣù wọ́n máa ń báyé jẹ́ ò nítorí owó ṣùgbọ́n aṣojú olúwa làwa ẹ jẹ́ ká tún kọ àwọn aṣojú olúwa àwọn tó rọmọ àwọn tó ṣoríṣiríṣi ikọ̀ elédùnmarè wọ́n máa ń para wọn ò nítorí ipò ṣùgbọ́n àwọn ilé aṣojú èṣù o apanisáyé o ikọ̀ elédùn ikọ̀ àwọn ẹlẹ́mìí èṣù irinṣẹ́ àwọn ẹlẹ́mìí èṣù o wọ́n máa ń ba ayé jẹ́ o nítorí owó àwọn ṣì. Hmm. mi ò mọ̀ tí bá change orúkọ mi má tiẹ̀ request fún changing of Auto Success ni kì í ṣe di Auto Bola Auto Bola. Auto Bola 1, Auto Bola 2. ẹ bó ṣe jẹ́ Honorary President. ẹ bó ṣe jẹ́ o ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mọ́ gbogbo àwọn èèyàn burúkú ní society wa ọlọ́run má bò wọ́n láṣìírí o tú wọn ní àṣírí gbogbo àwọn èèyàn burúkú ní society wa ọlọ́run má bò wọ́n ní àṣírí Olúwa tú wọn ní àṣírí gbogbo àwọn tó ń ra ọmọ tó ń ta ọmọ gbogbo àwọn tó ń pààyàn àwọn tẹ́rọ́rìsì àwọn kírímínà àwọn olè àwọn frosta gbogbo àwọn tó ṣàpọ̀wọ́pọ̀ tán náà máa pa nàìjíríà ọlọ́run ìjọba wa expose wọn tí a bá ti expose wọn gbàgbára lọ́wọ́ wọn ni o má lágbára mọ́ gbogbo àwọn alátìlẹyìn ogun wọ̀nyí tí wọ́n fi ja nàìjíríà yìí break their gene break their power destroy them àwọn olórí wa ní nàìjíríà a fẹ́ kí ìbẹ̀rù yẹn kó wà lọ́kàn wọn bẹ́ẹ̀lì sọ fún wa pé ìbẹ̀rù ọlọ́run ìpìlẹ̀ ṣọgbọ́n bẹ̀rẹ̀ sọ́kàn mi o sọ́kàn àwọn olórí wa káàkiri àgbáyé sọ́kàn àgbọ̀ tó fún mi o lórúkọ jésù èmi àtàwọn mi a fẹ́ jẹ́ pàtíkà of evil èmi àtàwọn olólùfẹ́ mi a fẹ́ jẹ́ pàtíkà of evil agbéwà dìde fún ìṣubú àwọn ìkà dìde àwọn olódodo ọlọ́run gbàkóso ayé wa bẹ́ẹ̀ lórí kò ní í padà a ní gbogbo ibi tí ìkòròdú tó ń sọ pé wọ́n ń lọ yẹn ìkòròdú kọ́ ni mohbad kú sí o mohbad kò kú sí ìkòròdú èkó ló kú sí ordinary president ìyàwó Mohbad ẹ tún bá wa rí nípa ọ̀rọ̀ DNA ẹ jẹ́ kó ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ ẹ kí lorúkọ ẹ ilé ẹ náà àwọn tó yẹ kẹ rí ìyá ẹ irúkọ tí ìyá Mohbad ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí ẹ mọ̀ pé mo ní mo láàlá tí wọ́n ń pè tọ́ ní kó wá ó tilẹ̀kùn mọ́ gbogbo nǹkan ó lọ wá kọ́kọ́rọ́ bọ́ kọ́kọ́rọ́ tó fi tilẹ̀kùn yẹn ọlọ́run Elédùmarè gbọ́ síbí lè ṣí síbí lè ṣí àfi tí wọn bá fẹ́ ṣí ni kò sí kọ́kọ́rọ́ tí ò ṣe é já torí èèyàn ló ṣe kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ kan tí ò ṣe é ṣí tí ò ṣe é já òun náà ni tó bá ti wá láti ọ̀dọ̀ ọlọ́run so ọlọ́run lè kọ́kọ́rọ́ lẹ̀kùn tóun ṣí tì yẹn wọ́n lè ṣí ṣó ti yé bẹ́yẹn so ọ̀rọ̀ tó wá sọ yẹn mo pẹ́jọ́ tí mo láàlá mi ìtìkò tí ì sọ̀rọ̀ yẹn gan tí mo ti láàlá so nǹkan tó fẹ́ ṣe nìyẹn ó ṣàfẹ́ try láti lock gbogbo àwọn evidence àti gbogbo nǹkan tó lè jẹ́ káwọn èèyàn rí justice gbà ní orílẹ̀-èdè nàìjíríà gbogbo tó fẹ́ ṣe nìyẹn ṣé ti yé bẹ́ẹ̀ so a dẹ̀ ti sọ pé tọ́ bá ti sọ pé wọ́n fẹ́ pardon ẹni tó pa Mohbad àwọn tó pa Mohbad ìyẹn mi pé kán pardon gbogbo criminal nàìjíríà nìyẹn that's it ṣùgbọ́n tọ́ bá ti lè pardon gbogbo criminal nàìjíríà tó wà lẹ́wọ̀n tó wà lẹ́wọ̀n tí wọ́n lè ṣí wọ́n lẹ̀ wọ́n gbọ́dọ̀ pardon àwọn lóhun tó pa bad deal so gbogbo ẹ̀yin tẹ̀lé wà nítòótọ́ láti wá justice fún Mohbad ẹ ní dààmú o lágbára Kristi mi náà ní dààmú o ẹ̀yọ́ gbogbo ẹ̀yin tí ẹ wà lórí òtítọ́ láti wá justice fún Mohbad ọmọ wa ò ní kú o a ò ní fi irú ẹ̀ gbá o gbogbo àwọn ènìyàn tó tọ́ tó wà lórí justice for Mohbad lágbára ọlọ́run ẹ̀ ní fi irú ẹ̀ gbá àwọn èèyàn tó bá pinnu bí fún irú ẹ̀yìn ẹ̀dábẹ́ àbí èmi àbáwọn ọmọ wa àwọn ẹ̀dábẹ́ àforí wọn gbé lágbára kristi gbogbo ẹ̀dá tó fẹ́ justice tó tọ́ fún Mohbad àdúrà tí mo ní fún yín nìyẹn ẹ ní fi rú ẹ̀gbá ẹ ní sọmọnù ìbáàjì olórí ọmọ yín ìbáàjì èyí tí ó ń ṣe olórí ọmọ yín olórí aṣọ yín ò ní ya èyí tí ó ń ṣe olórí aṣọ yín ò ní ya o lágbára ọlọ́run àti tèmi o olórí aṣọ mi ò ní ya àti tí ṣe olórí aṣọ mi gbogbo aṣọ mi kò ní ya so that's the prayer I want for you let us stand the truth òdodo ló máa ń gbórílẹ̀ dì lékè okay òdodo ló ń gbórílẹ̀ dì lékè tẹ́ bá ti rí ẹni tí kò lè ṣe òdodo tí ò bá ti ní òdodo kò lè hold post kò lè hold position ṣó ti yé yín òdodo ló ń gbórílẹ̀ dèlékè òdodo ẹ jẹ́ ká dúró nínú òdodo kí olódodo pọ̀ ju aláìṣòdodo lọ kí orílẹ̀-èdè wa bá lè gba ìtúsílẹ̀ kó bá lè gba òmìnira gbogbo gbàtàn ti sọ ọdún tán láti gba òmìnira yẹn àti gba òmìnira o kò ń ṣe pé àwọn ènìyàn kan ló gbé wa sí ìgbèkùn yẹn àwa fúnra wa la gbé ara wa sí ìgbèkùn ṣùgbọ́n ìgbègùn téèyàn bá sì gbé fún ara rẹ̀ ó le ju téèyàn gbéyàn sí ṣó ti yé bẹ́yẹn torí téèyàn bá gbé ara rẹ̀ sí ìgbèkùn tí ò bá ṣọ́ra ó lè má lè tu ara rẹ̀ ó ti yé bẹ́yẹn so ṣọ́ra lónìí kó má gbé ara rẹ̀ sí ìgbèkùn ọlọ́run ẹ ṣé o àtúntì lọ báyìí láàárọ̀ yìí ọlọ́run máa bá wa lọ má jẹ́ arìn sọnù ilé tó wà lọ́jọ́ òní ni kó jẹ́ kó jẹ́ tiwa ìbànújẹ́ jìnnà sémi o ìyọ̀sọ́mọ mi ohun tí ó lè pa mí lẹ́kùn bàbá má jò ṣẹlẹ̀ sí mi o ohun tí ò ní jẹ́ kí n yàn má jò ṣẹlẹ̀ sí mi o lórí ọmọ lórí gbogbo àwọn olólùfẹ́ mi bẹ́ẹ̀ lórí kò ní í padà orílẹ̀-èdè nàìjíríà dọwọ́ rẹ̀ sẹ̀ afẹ́kù làbẹ̀ kọjá ọlọ́run olórí wa president yẹn bàbá jẹ́wọ́ bẹ̀rù rẹ̀ ohun tẹ́ fẹ́ kó ṣe tẹ́ tí orílẹ̀-èdè máa fi dára ní kẹjẹ́ kan ṣe wọn ò ní lẹ́sìn sí ọ̀rọ̀ ohun àwọn ẹni bí ṣùgbọ́n ohun ọlọ́run èyí tó máa jẹ́ kán bẹ̀rù rẹ̀ tó sì máa jẹ́ kán ṣe ohun tó ráì tí àwọn èèyàn máa dúpẹ́ ní ọ̀dọ̀ rẹ̀ tó yá pé yes ṣé orílẹ̀-èdè tún lè dára mọ́ ọlọ́run ní kó fún wọn láti ṣe gbàkóso ọlọ́run oúnjẹ tó wọ́n gbogbo èèyàn pariwo nílùú le jẹ́ kórílẹ̀-èdè náà káwọn èèyàn kó náà ṣe kórílẹ̀-èdè náà sí o kí àlàáfíà kó jọba tó pé mo gbàdúrà fún ibẹ̀ náà olúwa fún ìtura jẹ́kára tù mí financially materially orílẹ̀-èdè Canada yìí náà bàbá bá mi bùkún ibẹ̀ o má jẹ́ kí bí dìgbìkù fún mi o má jẹ́ ń kábàámọ̀ láyé mi o ẹ àwọn èèyàn fẹ́ kí n kábàámọ̀ pé mo wá bí má jẹ́ ò jẹ́ bẹ́ẹ̀ fún mi ìtumọ̀ ló jẹ́ ẹni bí sábà sì ti dé ire bẹ̀ yóò jẹ́ tiwa ọlọ́run ire ìlú ìlú máa jẹ́ tèmi torí ire ni mo ṣe sí mi ò ṣe bí síbí o kì pé mo sọ pé mo jẹ́ olódodo kan ṣùgbọ́n ó máa ń dára ká jẹ́ olódodo nígbà mìíràn you said we should walk before you lord and be blameless daddy please help us help me lord to be blameless help my children to be blameless and my people to be blameless father lord this country will not be a, a curse to me but it shall be a blessing to me every cause, any man or woman that is working for this land to be a curse to me father let this land wherever they are let it be a curse for them in jesus name father i've done good either secretly or openly, to people, even to the land. I don't plan to do them harm. I don't have any harm I've done uh, to do. I mean, to that I've done. But Lord, the good I've done in this land, let me reap oh, the peace I want for people. Let me also have peace. The blessing I want for people, let me have also. They said they are looking for children. Some people said they are looking for their children. I take it on me, despite they don't. I don't know them. And I accuse and I challenge some people who have, you know, a lot of people be saying that it's dangerous for me. I just bear other people's pain just for them to be relieved. For me bearing it like, bearing it like that, Father, bear my pain. Bear it, O Lord, relieve me. Financial relief, material relief, moral and spiritual relief. Father, release them to me. How mercy upon me, Lord. How mercy upon my children. How mercy upon all my people. Thank you, Father, because you always answer prayer. In Jesus' name we pray. Amen ẹ lọ lónìí kẹ lọ ṣeré o a ti máa padà wá ordinary president any wonderful day stay blessed in Lagos and be security conscious Lagos is not Abuja Ikorodu is not Abuja okay so wèrè Èkó tún yàtọ̀ sí wèrè Abuja o àwọn wèrè Ikorodu tún yàtọ̀ sí wèrè <laughs> wọn yàtọ̀ sí wèrè tún lè jà o so the criminal of Lagos they are different from criminal of Abuja ones okay so designer ọ̀tọ̀ọ̀tọ̀ ní wèrè oníkálukú so stay safe. I wish you safe. I pray for you. Lord will support you. Anybody to do in Jesus' name. Have a wonderful day. Bye for now.